ẹ̀yin olùfẹ́ sinimá ọjà kádàrà ẹ tẹ subscribe button tó wà nísàlẹ̀ fídíò yìí ìdí tí mo fi ní kí ẹ tẹ subscribe button tó wà nísàlẹ̀ fídíò yìí ni wípé tí ẹ bá tẹ subscribe button tó wà nísàlẹ̀ fídíò yìí ẹ láǹfààní láti kọ́kọ́ rí sinimá ọjà kádàrà apá kìíní àti apá kejì nígbà tí ó bá jáde sí orí youtube channel yẹ kí a sọ nípa sinimá ọjà kádàrà àwọn òṣèré wo lẹ́yìn nífẹ̀ẹ́ sí jùlọ nínú àwọn òṣèré tó kópa nínú sinimá yìí ṣé midi Martins ni àbí Lọlá ìdíje ṣé tó sìn ọlá níyàn ni òṣèré tó bá nífẹ̀ẹ́ sí jùlọ ẹ kọ sínú comment section kẹdẹ sọ ìdí tí ẹ fi nífẹ̀ẹ́ sí òṣèré náà sínú comment section ẹsùn mẹ́gbàá gbé tẹ subscribe button kẹ́lẹ́ bá jẹ́ ní alákòókò tí yóò kọ́kọ́ rí sinimá ọjà kádàrà apá kìíní àti apá kejì bó bá ṣe ń jáde sí orí YouTube channel àǹfààní yìí wà láti sọ fún yín pé orí àpáta tv ni ẹ ti rí sinimá ọjà kádàrà bó bá ṣe ń jáde sí orí youtube channel ẹ ṣe kí ẹ tẹ́tí gbọ́ wa lọ́kùnrin lóbìnrin ètí tẹ́ fún gbọ́ wa kò ní di o láṣẹ Èdùmàrè.